I don't need to be married. Mm. What are you bringing to the table? What do you mean what I'm bringing to the table? Uh, we're going to come to it. Eh, she will bring loan sex. My friend, sex. Tó bá jẹ́ sex mo lè lọ gbáṣẹ́wó náà. Púpọ̀ nú àwọn tó advocate for gender equality and sìn What ti ń to pé kíní yóò pay well? because tó bá fẹ́ wo ilé ayé yìí ó lè kó sáwọn kan létí àgàgà but it's a man's world let nobody fool you àwọn wo náà ń ṣe títì i'm gonna ask you now àwọn wo náà ń ṣe rigs jọ àwọn wo náà ń assemble àwọn kan bíi planes tó máa lọ fò. àwọn ọkùnrin náà ni at least. àwọn wo náà lọ ń jogun. ọkùnrin náà ni larger percent. i mean ninety percent are male so Africa wise a lè tẹ̀lé European because morally wọ́n wà bankrupt wàláì nísìn tó bá lọ́bẹ̀ wá rí àwọn ọkùnrin e, èmi ìtún máa sọ fún mi pé àwọn identify as ẹran oko now ṣé irú àwọn yẹn la fẹ́ máa tẹ̀lé so believe me my friend my sister it's a man's world. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ oyin mọ́mọ́ ẹ pè é kí n gbọ́ná oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ o oyin mọ́mọ́ ẹ pè é kí n túbọ̀ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa a bẹ̀rẹ̀ ni we are just beginning to ring the bell eh, bó ṣe jẹ́ náà nìyẹn ẹ̀yin èèyàn wa lórí ètò gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo máa ṣíde ètò mo ní ibi tá a lọ lénìí ibi tó farapẹ́ wa àmọ́ tí ò jọ wá mm. bọ̀wọ́ farapẹ́ wa ìgbà míì dẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wa ní tewé bá ti pẹ́ lára ọṣẹ ṣe mọ̀ fóònù mo fi bẹ̀rẹ̀ pé tewé bá ti pẹ́ lára ọṣẹ ó máa ń di it have gone with the ọṣẹ it have become ọṣẹ ewé and ọṣẹ collaboration èyí ni mo fi máa ṣe àfihàn bọ̀dá mi dáadáa tàbá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀mọ̀wé wọn kàwé dojú àmì wọn yanrantí wọn kojú òṣùwọ̀n ọ̀jọ̀gbọ́n ni wọ́n tán bá ń sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ wọn ẹyọ kọ̀ọ̀kan hmm, wọn rọ̀ ṣe ẹ̀ torí wọ́n fẹ́ kó ní ọgbọ́n o lè jókòó tí wọn kò má rí nǹkan kan mú nípa pé àwọn náà ti ṣe díẹ̀ nínú ayé is an outside child mi mi pọ̀ mọ́ ọ̀tá but as a ọmọ inú ìgboro ni wọ́n street town boy ẹ jẹ́ lọ́rọ̀ yẹn town boy ẹ̀yin wá lórí ètò yìí mọ́mọ́ ẹ bá mi ṣe ránkàdédè ẹ bá mi ṣe sàdánkátà fún ewé tó ti pẹ́ lára ọṣẹ ìyẹn bọ̀dá mi Ricardo Agbo ṣe wà dáadáa sá. adúpẹ́. ṣe rí pé ewé ti pẹ́ lára ọṣẹ kọsí púpọ̀ mi ilẹ̀ máa ń wọnú yorùbá fíìmù náà pé àbọ̀dá ah, ìbò Ricardo Agbo Ricardo Agbo wọ́n ń ṣe ọmọ yorùbá àmọ́ ewé wọn ti pẹ́ lára ọṣẹ so it's safe to say pé a lè sọ pé Ricardo Ọlákúnlé Agbo or Ricardo Ọ̀ṣunṣọlá Agbo or Ricardo Ogundeyi. Babatunde Agbo. Wọ́n ti fún mi. Ta ló kú tán fi sọ yín Babatunde? Um, bàbá ìyá mi. Grandpa yín. Yeah. Ló kú. Ṣé ẹ wá jọ grandpa? Yeah, mo jọ popsi mi. Ẹ jọ popsi yín ti da. dá. Ọmọ driver ló ń jọ. Ọmọ ẹlòmíì àjọ gidi. Àwa dúpẹ́ dáàdì mi ni mo jọ. Ok, tá a bá wojú yín dáadáa dáàdì lẹ́jọ́. Ẹ jẹ́ ká tiẹ̀ wò bóyá ẹ̀jọ̀ dáàdì lóòótọ́ ẹ bá wa yọ̀gùn. Ah, tí wọ́n yọ̀gùn ẹ lè mọ̀ bóyá dáàdì mi mo jọ ah, ah, ọmọ dáàdì mi. kèké kí lẹ́mí ìpèsè ọmọ dáàdì táwọn èèyàn máa sáré tẹ kọ̀ǹpútà ṣàpṣà tó máa gbé fọ́tò dáàdì jáde. ẹ lè rí wọn bẹ̀rẹ̀. dáàdì ò lo whatsapp kan wí wọn tó lọ ṣọ́ọ̀ṣì wà. wọ́n ṣì wà. ah we need to visit him you did a good job kọ́mọ tó lè sọ pé dáàdì mi ni mo jọ tọmọ òjọ neighbor tí ò driver àwọn èèyàn kan ti ẹ̀ tún máa dáṣà wọn pé great grandma ló jọ ta ni great grandma tá a mọ̀ what are you saying. dáàdì mi mo jọ. dáàdì lè jọ. ẹ fara pé àwa yorùbá dáadáa ju àwọn elédè gẹ̀ẹ́sì lọ ìyẹn nínú iṣẹ́ tíátà yìí is it mm-hmm. safe to say pé àwọn yorùbá gbà yín tọwọ́ tẹsẹ̀ wọ́n fún yín ní solace wọ́n fún yín ní that um, that uh, comfort tẹ́ ń fẹ́ ju àwọn olóyìnbó lọ. Um, ṣe um, actually iṣẹ́ eré orí ìtàgé yìí um, èdè gẹ̀ẹ́sì ló fi bẹ̀rẹ̀ mm. now ó lọ́rẹ́ mi kan movie producer director ni. Okay. Eh, Simi Ọpẹ́olúwa. Okay. Ìgbà yẹn wọ́n máa ń run House of Macro. Ọmọ Sùúrùlérè dẹ̀ ní gbogbo wa. So tabajọ wa. a máa máa ṣe yẹ̀yẹ́ máa máa sọ Yorùbá sọ gbogbo ẹ̀. Mike Kọ́ládé Àlàbí òun the first person to máa shoot Yorùbá movie pẹ̀lú. So gbàdí Kọ́ládé wá síbẹ̀ wá sí House of Macro wá edit iṣẹ́ kan tán ṣe nígbà yẹn. Ìrù ọ̀ka ó ṣáà mm-hmm. àwọn english actors òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa lo crossover actors okay. uh, and because òun rí i pé ó ní some kind of catch doing that because àwọn èèyàn máa gbà ah ènìyàn náà ń sọ yorùbá ìgbàkọ̀ àwọn kan mm. so ó máa pèrò fún iṣẹ́ yẹn pé àwọn tẹ̀fẹ́ lọ wò iṣẹ́ nìyẹn lè sọ yorùbá lóòótọ́ àbí àwọn fi fẹ́ nìyẹn mm. so ó ṣàrètí mi àti sinmi ń ṣeré náà ń sọ yorùbá náà ń sọ director because máa yẹn máa ń sọ̀rọ̀ lẹ́yọ̀ lẹ́yọ̀ ni ah, eh, Simi eh, ṣebí Ricardo agbọ̀ yẹn nìyẹn yẹn ni ah, eh, òun ni so ó ń gbọ́ Yorùbá yẹn ni ah, ó ń gbọ́ Yorùbá náà ọmọ Surulere ni ṣé òun lè bá sọ̀rọ̀ ni ẹ lọ bá sọ̀rọ̀ náà ẹ sọ wọn bá bá so máa ṣe iṣẹ́ Yorùbá sáyẹn ẹ bá ti lè sanwó ẹ̀ ó máa ṣe and fún iṣẹ́ yẹn gbà tọkọtaya. Ashashute Leko, Ashute Loshun, and all that. That was the first. And it was a very big project. Um, lẹ́yìn ìgbà yẹn, àwọn ṣáyẹn ṣáà first time tí ó máa tì mí sí actually mọ̀ pọ́nmọ́ Surulere ni mí àwọn tí wọ́n gidigon. sọ Yorùbá gidi gan. Àwọn yẹn wọ́n gba ah, ok bọ̀wọ́ eléyìí hmm. and then àṣà bẹ̀rẹ̀ sí ní but English I still do that every now and then and um, for me it's more like a challenge mm. because tó bá ṣe àwọn èèyàn ní mọ nǹkan míì tó lè ṣe. diversity èèyàn. yes and um, iṣẹ́ tá à ṣe yìí in entertainment o gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn rí um, the both divide tó lè wà mm. that's o lè ṣe so challenge ló máa ń jẹ and then ìgbà míì ó máa ní àwọn Yorùbá script kan tó máa lọ ṣe like um, shoot movie you know, um, Ifáìwà mo play all wọ́n like Oshumeta, you know, to train me on nǹkan tó bó ṣe máa pé èdè yìí mm. púpọ̀ náà you know so Femi it was more like a learning process which I do really appreciate up to date and eh, there's a whole lot of joy doing those kind of things as an actor the ability to create a new frontier for yourself hmm. and distincting yourself from others. It's a big challenge. It's it's more like adrenaline pumping. So it's a big joy for me. Hmm. um, yeah, then be tẹ́ béèrè pé ṣé yeah both both both both grounds and yes. You're I'm well really enjoying it. Yes, yeah, I'm I'm enjoying it with the Yorubas. I'm still doing my English. My wife is Yoruba, so wọ́n ti wọnú ara wọn. kódà uh, nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ń sìn ṣe mọ̀ pé ẹ̀dùn gbólóhùn kan pé àǹtí sinmi yẹn sọ fún dáàdì yẹn. kò ń ṣe àǹtí o sinmi ọkùnrin ni. ok sinmi ọkùnrin tó sinmi ọpẹ olúwa yẹn. sinmi ah, wẹ̀ṣà obìnrin náà ti ń jẹ́ búkì obìnrin jẹ́ gbẹ̀ngà. ọkùnrin obìnrin jẹ́ fẹ́mi. <sighs> ó ti everything ti wọnú ara wọn báyìí kódà ẹ sọ nínú gbólóhùn pé ẹni yẹn sọ pé tó yeah that's the caveat ẹ jẹ́ ká ẹ jẹ́ ká sọ yẹn wálẹ̀ mm. ẹ̀wọ̀n tẹ́wọ̀n bá ṣe máa san ni carry this one mm. ìyẹn ta carry yẹn ẹ jẹ́ àmú wálẹ̀ náà nínú èdè gẹ̀ẹ́sì àti yorùbá èwo ló lówó lórí jù ká má bùnà ọlọ́mọra. owó mm. ẹ ti gẹ̀ẹ́sì ni. gẹ̀ẹ́sì lówó lórí ju ti yorùbá lọ gbogbo alamọ yẹn. gbogbo alamọ àmọ́ wọ́n máa sọ pé yorùbá ní fan base. yà fan base ẹ ṣùgbọ́n mo pé um, tó bá máa wò ó pé àwọn tí wọ́n ń wo movie tó bá wo Yorùbá yà wọn ní spread mm-hmm. ọmọ ìtumọ̀ spread gbé. wọn kárí ilé. yes wọn kárí ilé um, so wọn ní spread yẹn and then fún àwọn ará àta púpọ̀ náà nǹkan tá a máa ń ṣe òyìnbó ò lè mú nǹkan tí wọ́n ń ṣe lọ bá wọn kó tún jọ wọn lójú wọ́n fẹ́ wo nǹkan míì tí yeah tó yàtọ̀ mm-hmm. now nǹkan tí Yorùbá máa ṣe nìyẹn tí ó máa jọ òyìnbó lójú pé wow what the hell they saying <laughs> now because wọ́n ń ṣe translation ó máa ó máa ń fún wọn ní interest yẹn láti tún wò yàtọ̀ sí àwọn ará Yorùbá tó wà ń ta mm. ṣóye then fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn um, Èkó ni Èkó would ever remain the capital of Nigeria forget pé ó wà l'Abuja entertainment capital gan. yeah so entertainment gbogbo ẹ̀ kó ni. any other thing tó bá ń ṣe well it's just part of it but n pé o fẹ́ sọ̀rọ̀ entertainment èkó ni so most of gbogbo àwọn èèyàn tán wá àwọn ọmọ Ìgbò àwọn ọmọ kìnìún kan gbogbo atadàgbà sẹ́kọ̀ọ́ à ń sọ Yorùbá so wọ́n máa fẹ́ wò ṣóyè and nǹkan tó yìnbọn ń pè ní proximity tó bá wà ń ta nǹkan tó tún súnmọ́lé Eh. tó lè fa ohun tún nìyẹn so wọ́n máa fẹ́ wò. àwọn èèyàn tún wà lẹ́ẹ̀dín wọ́n ní à ọkùnrin kádò tó bá sọ fún ẹ pé wọ́n á kọ̀bọ̀ ló máa gbà kò ní dín àfi tó bá tún máa lé pé iṣẹ́ tó fẹ́ ṣe yìí o ó ti sọ pé iye báyìí ló máa gbà pé ẹ kì í bend and they consider it that ah ok ṣàlè ṣàlówó bọ̀dá ìṣá ṣàlówó ẹ̀gbọ́n ẹ̀ ṣàlè ṣe is that true straight to your face allegation ni tẹ́lẹ̀. well to a large extent is true but ṣé tí kò sí iṣẹ́ tó fẹ́ ṣe nílé ayé yìí tó fẹ́ sọ pé fixed price àwọn iṣẹ́ kan máa wà tó máa ṣe tó máa tẹ̀ based on pé ẹni tó pè é yẹn mm. bóyá bí àbúrò ló jẹ́ sí ẹ àbí ọ̀rẹ́ àbí ẹ̀gbọ́n so yeah so o lè kàn dúró pé nítorí pé o jẹ́ actor máa sọ pé tẹ́ẹ̀bà ní iye ìmọ̀ oníṣiṣẹ́ yín mm, no kò síbi tí irú nǹkan bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ ṣẹlẹ̀ mm. kí actor yẹn tún ṣì wà because no no no no because o máa láwọn tó yẹ pé o ti jẹ àǹfààní kan lọ́dọ̀ wọn lọ́nà kan àbí ní yà so yes o máa wò ó ṣe fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mm, mm. bọ̀ kọ́kọ́ pẹ̀lú mi ni pé anything tí bá sọ fún ẹ wọ́n mọ̀ pé mo ò ní mo ò ní wá like maybe mo ti sọ pé máa gba one naira lọ́wọ́ ẹ̀ mm. then mo wá gbọ́ pa iṣẹ́ mi tó ń fẹ́ san twenty naira fún mi mo ò ní sọ pé mo ò ní ṣiṣẹ́ one naira yẹn mọ́ o no because ṣó ti di gba tó ti fi sọ fún wọn yẹn pé o máa ṣe iṣẹ́ wọn gbogbo ètò tán máa ṣe within that time àti. wọ́n ti encapsulate ẹ mọ́ wọn. thank you hmm. so tó bá sọ pé o ò ní ṣe mọ́ o ò mọ nǹkan tó ti dálẹ̀ fún ẹni tó ní iṣẹ́ yẹn hmm. Hmm. so a gbọ́dọ̀ ru ọjọ́ ọ̀la mọ́ anything tá a bá ń ṣe eh, ṣòṣèré gbogbo nǹkan kọ́ lówó owó máa tán èèyàn ló máa kù gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn àgbàlagbà ṣe sọ. to a large extent. Mm, ọ̀rọ̀ ẹ̀yìn àgbà náà ni ọ̀rọ̀ ẹ̀yìn àgbà náà. wàá mọ bẹ́yìn ọ̀dọ́ ṣe ń ṣe o but. <laughs> bẹ́yìn àgbà ṣe ń ṣe. báwọn àgbà ṣe ń ṣe. agbára ló sọ wípé ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀ wọ́n ní kí ni. That's just it. So exactly that's just it. Iye ọmọlúwàbí ni that's just it. Àmọ́ ẹ lọ oko fa wọ́n kọ yín ní fa wọ́n kọ yín lòwe náà wọ́n kọ yín ní gbólóhùn. Gbogbo ẹ̀ náà kọ́ wa. Ẹ fún mi gbólóhùn Yorùbá márùn-ún ah ẹ ká ti lọ síbẹ̀ ẹ̀ sìn but the major thing tèmi mọ̀ nílé ayé ni pé ohunkóhun tó bá sọ jẹ́ kan bàbẹ́. Mm-hmm. èmi tẹ̀ máa sọ fún àwọn èèyàn máa ní tó bá ń ṣiṣẹ́ kan bó o ṣe mọṣẹ́ yẹn jẹ́ kíṣẹ́ yẹn náà mọ̀ ẹ́ because i'm sure that lórílẹ̀‐èdè wa ń sìn nínú entertainment industry tipa la fi máa ka one to twenty yálà ní èdè àwọn gẹ̀ẹ́sì tàbáwọ̀ yorùbá tìrìkàdọ́ àgbò ò ní jáde bẹ́ẹ̀ as one of the body. agbára Ọlọ́run. àmọ́ a kì í sábà rí i pé ẹ dá kan you are more of i would say social media wise you are more of a laid back person you don't like all the friends kò jọ wípé no ariwo centered around you no scandal no nothing but you have female admirers especially that uh, madam is not within this confine báwo lẹ ṣe ń yọ báwo lẹ ṣe ń ṣe. ṣọṣe mi ò mi ò believe pé mo need láti sọ nǹkan tí ó kàn mí nítorí pé mo fẹ́ attention I, I don't because um, personality me itself alone is an attention now tó bá fẹ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn àrùgbà ṣẹ́gun yẹ pé ilẹ̀ ti ń ṣú fún ẹni ló ṣe ló ń wá ìmọ́lẹ̀ kan no I don't need that ṣètò táwọn èèyàn bá ń sọ nǹkan tí kò bá kàn mí mo need láti dá sí hmm. so in my own little way máa mọ nǹkan tí ó yẹ kí n ṣe maybe my reach out sí ẹni yẹn tó bá jẹ́ ẹni tí mo lè reach out sí ni pé ọ̀gbẹ́ni ń gbọ́ kí ló ṣẹlẹ̀ báwo dẹ̀ ni báwo dẹ̀ ni nǹkan tó fẹ́ sọ kò gbọ́dọ̀ tún dákún ìṣòro tí ẹni yẹn ní lásìkò gbà yẹn because ṣó ti tó o bá sí ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ o ò lè mú tọ̀ bẹ̀ náà you can't except of course you're there so fún àwọn tó ń ṣe communication eh, ó ní nǹkan tó ń pè ní interpretative journalism you know you have to always seek facts from both sides ọ̀gbẹ́ni báwo ló ṣe ṣẹlẹ̀ wà lọ́bẹ́ni náà ń gbọ́ ṣóòótọ́ ni so mo mo ò sí ń bẹ̀ mo wá fẹ́ máa sọ nítorí pé ẹnìkan ń sọ pé kinní kan. nítorí pé ọ̀rẹ́ mi lèèyàn kan pàṣẹ eh, ní alienation. no no eh, no no no mo bá wọn ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà. àmọ́ àwọn female fans ní báwo lè ṣe ń ṣe torí àwọn èèyàn orí scandal yín wọn tí ẹ ń gbọ́ pé ah Ricardo lọ tẹ pọ̀npín bì kan o àbí room three o ti two lọ ti ká o oh. the only place wọ́n ti máa ń bá yín ni gym. of course ṣòtí iṣẹ́ wa hmm? ehm, àwòrán ẹ̀ òun lọ́jà ẹ̀ hmm. now báwo ló ṣe fẹ́ kí àwòrán ẹ̀ kó sì wà tó bá lọ ṣe exercise kò possible o máa jẹun ìsáyédá o mu ọtí ẹ ọṣẹ kínní kan ọ̀nà owó ló lè fi yọ gbogbo àwọn kínní ẹ̀ kúrò lára tó bá lọ ṣe exercise kò hmm. possible so tó bá sọ pé ah, ok ọlọ́run ti fún ẹ ní nǹkan kan ehm, biblically fáwọn tó ń ṣe christian wọ́n máa sọ pé. Um, a talent was given one buried his now fún èyí tó lọ there was no way the thing got multiplied hmm. ṣóyé so, so now Obodo gbọ́dọ̀ gbìyànjú láti ṣe exercise tó bá jẹ́ ọmọkùnrin so that tó bá jẹ́ ẹdí ẹni tó ń wù ẹ́ because ni shewa, I will run bí ṣe sọ hmm. your personal is what you're selling so to buy and kọjá wọn pé ah then kan tó wà mọ̀ pé oh, then ẹni tó fẹ́ lò ẹ́ ability ẹ ó wá jẹ́ secondary but the first thing tán fẹ́ wò ni. Oh. yes. bí mo ṣe ń yí yín báyìí ẹ̀yin náà dá mi padà báyìí mo ń yí yín báyìí yes of course ẹ dá mi padà báyìí ó lọ́rọ̀ kan tí mo sọ ká tó mú jíìmù o dá mi padà báyìí à lórí rẹ̀. ìyẹn ọ̀gbẹ́ni Ricardo Agbo àwọn náà láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa iṣẹ́ ìgbésí ayé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀dá mi bọ̀dá mi ẹ sọ pé ògùn rè ògùn rè ògùn rè ẹ sọ pé ogun rè nu ogun rè. mo ń bo ogun so mo lè sọ bẹ́ẹ̀. <laughs> ó dà ṣé mo wípé notion kan máa ń lọ ní ìgboro wọn á ní à pé púpọ̀ náà àwọn eléré pàápàá jùlọ tó ń bá dáa bíi tiyín tó ń dùn wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ emphasis lórí looks ṣe náà pé looks náà nǹkan táwọn èèyàn kan ta sí nìyí pé they make money most times through their female rich fans nígbà tó wá ka àwọn orúkọ kan ah mo ní orúkọ mi ò sí ń bẹ̀ ẹ́ mo ní ah, ah mi ò ṣe irú yìí áwùdá ah, kí ni èròǹgbà yín lórí àwọn tó ń ṣe àti pé irú àwọn iṣẹ́ yẹn ibo ló máa ń sábà ń já sí. actually mo mọ àwọn tó ń ṣe but fún àwọn tó ń ṣe mo ò lè dáhùn because mo ò bá wọn ṣe now ali because wọ́n máa ń sọ pé um, three major um, reasons why somebody would get tíyàn máa fi ṣe nǹkan tí kò yẹ kó ṣe ìgbà míì um, environment ìgbà okay. míì peer pressure okay. then ìgbà mi um, uh, there's one other one tó máa ń fà so ó lè ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó jọ ń rìn ní ẹgbẹ́ tó ń kó ní sáà ní nígbà yẹn hmm. náà máa tì sí pé ah eh, báyìí báyìí tó bá ṣe báyìí tó bá ṣe báyìí but èmi ò rò pé nǹkan tó yẹ kán ṣe nìyẹn ó yẹ kán lè jẹ́ kí iṣẹ́ ọwọ́ wọn kó jẹ́ nǹkan tó máa lò láti fi jẹun hmm. ṣóyè nǹkan tèmi rí sí. kó má jẹ bọ́dì. kò gbọ́dọ̀ jẹ bọ́dì. torí tó bá jóbìnrin ló ń ṣe wọ́n máa pariwo àmọ́ wọ́n sọ pé àwọn. ẹ eh, but ṣó ti rí bá a ṣe ń sọ gbogbo nǹkan tá ń sọ yìí ń sìn tá bá jókòó máa sọ ọ̀rọ̀ eh, ọkùnrin obìnrin Ehm, nísìn ó ní nǹkan táwọn obìnrin ń sọ wọ́n máa sọ fún ẹ pé eh, gender equality ṣóyé na but tó bá tó bá ti di ọ̀rọ̀ pé ok jẹ́ ká yọ owó ká ṣe kinní kan immediately wọ́n máa rántí pé obìnrin ṣèbí wọ́n lọ lórí ilé wọ́n máa mọ̀ pé ah, ìwọ and wọ́n ti ṣe like tó bá lọ sí eh, àwọn ìlú bíi Amẹ́ríkà àwọn ìlú òyìnbó yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní yé wọn pé kinní yẹn ó ti ń jẹ́ kán ṣìrìn so púpọ̀ nú àwọn tó ń advocate fún gender equality yẹn sìn wọ́n ti ń wò pé kíní yóò pay wa o because tó bá fẹ́ wò ilé ayé yìí ó lè korò sáwọn kan létí àgàgà àwọn obìnrin but it's a man's world let nobody fool you. Um, àwọn wo náà ń ṣe títì i'm gonna ask you now àwọn wo náà ń ṣe rigs jọ àwọn wo náà assemble àwọn kan bíi planes tó máa lọ fò àwọn wo náà lọ ń jogun ọkùnrin náà ní larger percent. I mean ninety percent are male. Mm. Let's not fool ourselves. So now ibo ló fẹ́ fi obìnrin sí níbẹ̀ The truth is ọkùnrin gbọ́dọ̀ ní ìfẹ́ obìnrin. Obìnrin ní part títí ẹ̀ because púpọ̀ náà tó bá sọ̀rọ̀ pé okay what are you bringing to the table? What do you mean what I'm bringing to the table? Uh, we're gonna come to it. Okay. Now tó bá sọ fún wọn pé what are you bringing to the table? Ẹ ṣèbóbìnrin lòun sex my friend sex tó bá yẹ sex mo lè lọ gbáṣẹ́wò náà and mo ti mọ̀ pé tí wọ́n ti sanwó fún every other thing tájọ́ ń ṣe ó ti tán síbẹ̀ yeah but tó bá ti níyàwó responsibilities ti wà mm. ibi tó fẹ́ lọ nǹkan tó máa ṣe gbogbo ẹ̀ ó ti wà centered around that spot so kò ń ṣe wọ nìkan mọ́ so tó bá jẹ́ pé sex yẹn ni let's take that in isolation and deal with it i don't need to be married. Hmm tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ bímọ kinní kan wọ́n ń ṣe kinní now insemination wà á dẹ̀ sanwó fún bímọ fún mi ọ̀ya kọ́kọ́ tiẹ̀ gbé wá báwo ni lọ́mọ ọ̀ya ìwọ máa lọ mo ti sanwó á hmm. dẹ̀ gba nání fún hmm. so where is that woman gonna be tó bá wo percentage okay let's go statistic wise okay. um, what is the population of the world seven point five billion obìnrin nìkan is five five point five billion now ọkùnrin which is over sixty percent. you get what i'm saying now ọkùnrin is one point five nínú ẹ̀ nínú ẹ̀ yẹn hmm. one billion ó lè jẹ́ bí ẹ̀ five hundred uh, let's say three hundred let's not exaggerate okay. let's say five hundred million ó wà lẹ́wọ̀n five hundred million with nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn hmm. wọ́n ti wà into um, gay and all that hmm. wọ́n ti ń ṣe um, identification as. as that's it. Identify as. Yes, they now identify as a particular gender. Now, kini ni wà tí yẹn fẹ́ ní láti Then àwọn yoku yẹn ẹbí ẹ ní àbí kíní kan kíní Then what's going to happen to procreation? What's going to happen to the population much later? So believe me, my friend, my sister, it's a man's world. Do you believe in polygamy? Uh, yeah, Africa, Africa, in Africa, we believe so much in polygamy. Okay, until the advent, yes, until the advent of the white man coming and telling you, uh, you can't do this, you can't. But biblically, is it anywhere that you have to be monogamous? Eh, mi ò rò because tá a bá wo King Solomon King kò hmm. David gbogbo àwọn tó fẹ́ sọ pé eh, Ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn kò sí kankan ní wọn dé Moses in fact wọ́n fún ní àbúrò ìyàwó ẹ̀ pé kó fẹ́ kó tó tún fẹ́ aráàta hmm. so but àwa láti sọ̀rọ̀ ẹ̀sìn so <laughs> so Africa wise a lè tẹ̀lé European because morally wọ́n wà bankrupt wàláì nísìnyí tó bá lọ́bẹ̀ wá rí àwọn ọkùnrin èmi e, e, ìtumọ̀ sọ fún mi pé àwọn identify as ẹran oko ìyẹn la tún gbọ́ lẹ́nu mọ́jọ́ mẹ́ta àwọn identifiers musu àwọn identifiers ajá àwọn identifiers eh, gorilla. táwọn kan tún tùjọ ní uh, recently ní new york also yeah germany and wọ́n tùjọ tó ń sọ pé àwọn ti dológbò igbá kan àwọn kan now ṣé irú àwọn yẹn la fẹ́ máa tẹ̀lé. ok tó bá jẹ́ pé irú àwọn yẹn la tẹ̀lé kó tó di pé a lọ sí fun fact kí ni ẹ lè sọ nípa consumption social media wa in this part of the world sórí social media yìí ó ní ìwúlò tiẹ̀ but ibi tí ò dá ń bẹ̀ làwọn èèyàn náà ń péjọ lọ ṣe nǹkan tí ò yẹ kan ṣe so nínú social media yìí ok ká sọ pé bíi fóònù nísìn tó bá gbé fóònù ẹ tó ní Google mẹ o lè béèrè lọ Google pé hey Google what's the population of the world á dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ẹ o lè sọ pé AI I need you to give me an essay ó máa tẹ ewu ẹ jáde fún ẹ under seconds o lè béèrè pé what is the kini kan capital of why táwọn èèyàn ṣe lè máa lo gbogbo àwọn aspect yẹn tó bá wà ní China social media wọn it's restricted yes even same with North Korea North Korea they no, even use they, to North Korea imprisonment ni so we are not going to use Korea them North Korea ló yẹ púpọ̀ náà ọdún wà Nàìjíríà we can't be using them as, as our reference no no we shouldn't okay. no and we don't digress to that level but seriously hmm. ó ní ìwúlò ẹ̀ So there's the good side and then there's the bad side. So which do you like Ọlọ́run fúnra rẹ̀ of any um, ni ki um, that kind of will for us to determine Choice. yes determine which you're going to do is it good or bad right or left up or down the choice white is yours or black i'm Just telling you so when they tell you there is no evil well yeah they might not be evil because the absence of God in your life is what makes you an inimical person and all that. Mm. You get it. Mm. But the presence of God takes away all that. Mm. but that's just the truth. Ogboni. Mm -hmm. Ogboni. Ogboni. So, the absence of light is what gives you darkness. Hmm. The presence of light, you Oh God, oh, oh God. kọ́ náà yẹ kán mú wa ní die minute. uncle Ricardo kó tó di pé mo yọ̀ǹda yẹn pátápátá ǹjẹ́ ẹ ti produce movie lọ́wọ́ ara yín rí because i'm yet to know anyone of such. yeah mo ti produce movie kan. mélòó. ẹyọ kan. okay how long ago. um three yeah three three years ago. Mm. and it was quite a very big project called My Way. But nǹkan tá à ń ṣe ni pé um, a fi sórí platform kan, okay. a new app Okay. Um, but we had an issue, so I'm trying to work on that. Mm, titi next month, okay. I'm up okay. It's a very, very big project. àmì mm. èdùmàrè. because eh, ọ̀tọ̀ ni pé kéèyàn ṣe business. yeah it's the act of business. yes ọ̀tọ̀ ni pé kò tún rere bẹ́ẹ̀ kò jèrè bẹ́ẹ̀ kò jèrè bẹ́ẹ̀. ẹlòmíà tẹ̀ ní wo tí mi bá tiẹ̀ jèrè púpọ̀ jẹ́ ṣáà break even kí n rojú owó mi kí n yẹn ti kúrò ń so after this one are you planning on going or ẹ̀kọ́ fẹ́ fi lè test waters. yeah i like to fi lè test waters but and but with that at any platform already okay. so it it iye owó tó bá wọlé and all that at least a ti kọ́ wa ń gbókè. Okay ibi yìí àṣe dáadáa ibẹ̀ yẹn àṣe dáadáa so ọgbọ́n tá a bá kọ́ mbẹ̀ there are a whole lot of other movies to come. tọ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín because I know that you are a very busy person wọ́n ṣe fà yín lọ́dọ̀ àwọn ní Gẹ̀ẹ́sì làwa ní Yorùbá náà sọ pé èèyàn wa náà ni a ti identify pẹ̀lú ẹ̀. Nigerians ni gbogbo wa náà. òun náà ni we always busy. so kò yẹ ká máa sọ pé eh, eléyìí Gẹ̀ẹ́sì eléyìí kìnnìkan. Eh, iṣẹ́ ṣe fún àwa actors your ability to I mean. Diversify. No, no, no, to render the act. Okay. Òun ló ṣe kókó. Okay. Kò ń ṣe èdè tó fi ń sọ. Tọ̀ nínú èdè náà ni diversification àti render wà. Eléyìí la fi render. What shall I render? What shall I render? What shall I render to you, my guest? I will render rice and add some beans and garri. <laughs> Lọ́dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media Studio wọ́n ní kò ní da ká pé ọ̀mọ̀wé ká pé ọ̀jọ̀gbọ́n àwa nìkan máa lọ bẹ́ẹ̀ ìdí nìyí tá fi ṣe ètò palliative sorry stomach infrastructure ẹ má bínú pé lóòótọ́ mọ́mi lè má sí nítòsí bọ̀ wọ́n máa pè yín ní fídíò kọ̀ wọ́n máa sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe máa tó papọ̀ ṣe mọ́nà dá. of course. ẹ mú jẹ́ sí dáadáa. of course. ṣé ẹ gbẹ́ ìtàn máa gbómi kan náà bẹ́ẹ̀. ọmọ Calabar ni mí o so. ọmọ Calabar. Oh, yeah, forget it, forget it. Emma má ẹ má bínú kan yóò ẹ ti get it. Àwọn èdè ka ẹ̀kan, àwọn ibi tí Afang ti dà, àwọn ibi tí ẹ̀pá kòkó ti dà, ibẹ̀ ni. Ẹ lè àdírẹ́sì lè yín àfà. Ṣé a lè ṣe bí dínà kakọ̀ ṣe? Àná lunch ẹ̀ máa ọ̀rẹ́ má jẹ́ ká ṣe lálẹ́. A máa sọ yẹn later. Lunch kakọ̀ mú bí abi fáǹsì mẹ́wàá ẹ kò dáná fún wa. Ẹ má ọ̀rẹ́ a máa sanwó, wo fúdì bè, wo fúdì bè, mélòó ní ẹnu orí ọlọ́run, wo fúdì bè, wo fúdì bè. Mo mọ apá yín <laughs> <laughs> Ọlọ́run ṣàánú wa jẹ àjẹ gbèsè wọn lè kà fún yín. ẹ ṣeun o iléeṣẹ́ AK Media a dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run a máa jẹ́ kí iléeṣẹ́ yín kó máa ròkè o hmm. ẹ ní ṣiṣẹ́ o gbogbo ohun tẹ́ ń ṣe máa bára yín mu dẹ́ omi kí n béèrè ìbéèrè kan ìbéèrè kan ṣoṣo but ìbéèrè yẹn jẹ́ kí n ṣé hang ẹ̀ tẹ̀fí máa wá ń gbà míì. ẹ hang ẹ̀. kí n hang ẹ̀. Ah, torí mo fẹ́ béèrè pé àwọn àkùkọ kan wà àwọn àkùkọ gàgàrà tí wọn kì í jẹ́ kí kékeré kọ tí yóò rí bẹ́ẹ̀ kí lè advice tẹ̀lé fún wá àwọn àkùkọ bẹ́ẹ̀. ẹ kọ́ máa sọ̀rọ̀ àwọn ọlọ́run ọlọ́run lọ́lọ́run. Hmm, hmm. God is good. Always, I will always be God. Hmm, Kéèyàn má yẹ kú ètí ara ẹ̀ sọ lọ́run. àfi ẹ ò lè sọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run olówó ìṣọlọ. ohunkóhun tí o bá ní ohun ọlọ́run pé kò ní ni kò ń ṣàgbára. Hmm. ohunkóhun tí wọ́n bá ní ohun ọlọ́run pé kò ní ni kò ń ṣàgbára. kò sóògùn tó lè ṣe sí i má sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́hùn olówó rẹ̀ ń ṣọlọ́hùn tá a ṣeré ẹ̀ ló bò jàre lẹ́nu iṣẹ́ iná wa láwọn ẹ̀gbọ́n kan wà tí wọn bá ń lan kíbò wọn ní jó rọ́nà lọ ọlọ́run mà ló ní kó máa gbérí kó máa dìde kó máa lọ sókè tí ò bá dìde mọ́ ìtàlẹ́ fẹ́ mú sí. èwo ni awo mọ èyí tó ń gbérí tó gbé. awo nígbà onígbọ̀wá máa sọ̀rọ̀ awo lẹ́yìn awo etí gẹ̀ẹ́tì ifá ló ní ẹ máa tọyàn yín lọ ọ̀tàn yàn náà ẹ̀yẹ yẹn wọn lórí ètò ìmọ̀ ọmọ lọ́jọ́ tèmi inú mi dùn wípé ẹ tún darapọ̀ mọ́ wa láti wò láti kàn sára sí wa láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí ètò yìí ó wà lórí amúmáwòrán òdúnniwá Aisha Emofodoko, Ẹ̀fọ́ Odu. We are Odu, we are Ugu, we are vegetable, we are everywhere. Ẹ kàn wá oyin mọ́mọ́ pápápápá lórí YouTube. Àwa náà la wà ń bẹ̀. Ẹ fẹ́ ṣe ìgbéyàwó ni, ẹ fẹ́ ṣe tòkú àgbà ni, ẹ fẹ́ ṣe sọmọ lórúkọ ni, ẹ̀ ń wá coverage pé ká wá gbé yín sí afẹ́fẹ́ ẹ̀ ti. <laughs> Oh God, these people don't know anything. A máa publicize yín bì. We are going to sell your market like. Ah, in fact, we will hawk it more than gala. Ẹ̀yin ẹ̀yàn wọn orúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ ká tún fi eré àti ayọ̀ pàdé níjọ́ mìíràn mo máa ń sọ fún yín gbogbo ìgbà let us be patriotic citizens of the country tó bá ti ń jí tó bá ti ń sọ pé God bless me gbìyànjú láti máa sọ pé God bless Nigeria Nigeria náà ní ìdí àdúrà kó ṣe gbogbo ìgbà yìí pé kò ní dá fáwọn leaders wa kò ní ìwọ náà máa di leader ǹjọ́ kan wọ́n dẹ̀ ṣe máa tó pè fún ẹnìyẹn tún wàá rẹ̀ ṣe kò dẹ̀ kó rẹ̀ níjànú ire